الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatulah wa barakatuhu. mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa. ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ọjọ́ òní ni yaumu sabt yaumu sabt ọjọ́ òní ni yọmọ sabt déètì òní ni ọjọ́ àkọ́kọ́ oṣù kẹta rọ̀bíhùn àlẹ́ awal ọdún fourteen forty five ní alẹ́ òní nígbà tí mo ṣe ẹ́písòdù kẹrin lábẹ́ agbọ́ni ọ̀rọ̀ wa tí mo pè ní aburú àti àkóbá ńlá wà níbi kí abọ̀rìṣà àti kìrìsìtẹ́nì lọ gba Islam nípasẹ̀ àwọn oníbídíà níbi tí mo ti fi Jamiu Adégúwà ṣe case study Ah, déètì tí mo pe alẹ́ òní òun ni ọgbọ̀njọ́ oṣù kejì ọdún 1445 as at the time tí mo bẹ̀rẹ̀ prógrámù yẹn Sultan Sokoto fìdọ̀hùlọ̀ wọn ì tí ì kéde wọn ò tí ì pé òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ àmọ́ ní ìsìn Wọ́n ti kéde wípé òní ni ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta. Nínú oṣù kẹta ọdún fourteen forty five oṣù Rọ̀bíùl Awwal. ìdí nìyẹn tí a fi ṣe àtúnṣe lórí déètì náà tó ní òní yìí inshallah tí í ṣe ọjọ́ àkọ́kọ́ ọjọ́ sábtì ọjọ́ àkọ́kọ́ oṣù kẹta ọdún fourteen ọdún fourteen forty five gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ bọ̀ àwọn tí wọ́n bá wà pẹ̀lú wa wọn ó ti mọ àwọn ọ̀rọ̀ kan tí ó wà nílẹ̀ wọn á ti mọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe kí ni tó wà nílẹ̀ nípa pé nígbà tí mò ń ṣe àlàyé lábẹ́ agbọ́n ni aburú àti àkóbá ńlá wà níbi kí abọ̀rìṣà àti kristiani lọ gba ìsìláàmù nípasẹ̀ àwọn oníbídíà láàrin ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan wá jẹyọ ní ibi tí mo ti ń ka orúkọ àwọn àfáà súnà tó wá sí inú ọpọlọ mi nílẹ̀ yorùbá tí mò ń júwe àwọn ènìyàn fún wọn. Mo wá ń ka àwọn orúkọ yẹn, mo wá bèèrè fún àlékún lọ́dọ̀ àwọn èèyàn. Mo wá bèèrè fún àlékún orúkọ ní ọ̀dọ̀ àwọn ènìyàn wa. wọ́n wá ń dárúkọ àwọn àáfàá kan fún mi wọ́n wá dárúkọ sheikh imran abdulmajid eleha wọ́n dárúkọ wọn fún mi lórí ètò ẹni yẹn kọ sínú ọkọ sínú ibi comment ọkọ sí ibi comment ọ̀rọ̀ kan tí mo wá sọ ń bẹ̀ mo ní à ah, ní ti sheikh imran abdulmajid ẹlẹ́hà afidahulọ́ mo ní ọ̀rọ̀ ti fẹ́ ní kọ́má o mi ò lérò wípé ó tún lè tẹnu mi jáde lásìkò yìí láti máa sọ pé kí àwọn èèyàn máa gbọ́ wáàsí wọn. mo ti máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn development kan wáyé tí kò lè jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mọ́. bí mo ṣe wá sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ náà hmm, àwọn èèyàn wá ń pè mí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi wọ́n ń pè mí àwọn tí wọn kì í ṣe ọ̀rẹ́ mi wọ́n ń pè mí pé ọ̀rọ̀ tí mo sọ yìí o ọ̀rọ̀ náà lágbára o. àwọn fẹ́ kí n ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ náà mo sì jẹ wọ́n níhò jíjẹ́ wọn tí mo jẹ́ wọn níhò yìí ló wá bí àkọlé ọ̀rọ̀ yìí ló bí àkọlé ọ̀rọ̀ yìí mo fẹ́ yọ ọ̀ràn ajúwe kúrò lọ́rùn mi ni kì í ṣe pé mo yọ sheikh imran ẹlẹ́hàá kúrò nínú ahalusunna mo fẹ́ yọ ọ̀ràn ajúwe kúrò lọ́rùn mi ni kì í ṣe pé mo yọ sheikh imran ẹlẹ́hàá kúrò nínú ahalusunna ọ̀rọ̀ yìí kò lè parí lónìí àmọ́ eléyìí máa jẹ́ ẹ́písòdù àkọ́kọ́ lórí ẹ̀. ṣé ẹ wá rí ọ̀rọ̀ tí mo sọ yẹn nípa Sheikh Imran Eleha ọ̀rọ̀ tí mo sọ nípa Sheikh Imran Abdulmajid Eleha ó wà ní ipò òjò tí kò ṣú tó fi rọ̀. Òjò ṣẹ̀ṣẹ̀ ṣú ni báyìí. Kò sí àwáwí mọ́ fún ẹni tí ó sá èlùbọ́ rẹ̀ síta. Ọ̀rọ̀ tí mo sọ nípa wọn nínú ẹ́písòdù àkọ́kọ́ lábẹ́ agbọ́n ni aburú àti àkóbá ńlá wà níbi kí abọ̀rìṣà àti kìrìsìtẹ́nì lọ gba islam nípasẹ̀ àwọn oníbídíà ọ̀rọ̀ náà ó bá àwọn èèyàn lójijì ó bá wọn lẹ́jà fùú nípa nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wà ní ipò òjò tí kò ṣú tó fi rọ̀ tẹ́ mọ̀ pé tí òjò ò bá ṣú ẹni tó sásọ síta kò ní ká wọlé nígbà tóòrùn bá ràn lọ́wọ́ kò ní ká wọlé ilé ò sì tí ì ṣú ẹni tó sá nǹkan jíjẹ síta tí ó bá ti rí pójò ṣú kò ní ronú pé kò ń tètè lọ ká àwọn nǹkan tó sá síta. Okay? bí irú ẹni bẹ́ẹ̀ tí òjò bá pa aṣọ rẹ̀ tàbí òjò pa èlùbọ́ rẹ̀ ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n bá kẹ́dùn àmọ́ nígbà tá a bá rí òjò tó ṣú dẹ̀dẹ̀ àmì nìyẹn wípé ó ṣeé ṣe kí òjò ó rọ̀ torí wí pé ṣíṣú òjò àti rírọ̀ òjò ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tá a bá sábà. Tò nípa bẹ́ẹ̀ bí òjò bá wá pa èlùbọ́ elélùbọ́ tó sá síta lẹ́yìn tójò ti ṣú kó tó rọ̀, ìwọ̀nba ni á á bá kẹ́dùn mọ. lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tí mo sọ nípa Sheikh Imran Abdulmajid Ẹlẹ́hàá afidọ̀hùlọ́ ó bá àwọn èèyàn ní ẹ̀já fù ọ̀rọ̀ náà sì wà nípò òjò tí kò sú tó fi rọ̀ ní báyìí òjò ṣẹ̀ṣẹ̀ sú ni kò sí àwáwí mọ́ kò sí àwáwí mọ́ fún ẹni tí ó sá èlùbọ́ rẹ̀ síta kó tètè lọ ká èlùbọ́ rẹ̀ ńlẹ̀ ni. náà mo fẹ́ rọ àwa tá a wà lórí ètò pẹ̀lú àwọn ìlànà tí mo fẹ́ lò lórí ìjókòó yìí kò sígbà láàyè fún ẹnikẹ́ni láti pe Sheikh Imran Eleha ní orúkọ burúkú lórí prógrámù yìí òfin tó lágbára ni Sheikh Imran Abdulmojid Eleha wọn kì í ṣe ẹni àrífín wọn kì í ṣe ẹni àbùkù wọn kì í ṣe ẹni ilẹ̀ẹ́lẹ̀ ẹni àpọ́nlé ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa látàná títí di òní nítorí náà ẹ̀yin oní kọ́mẹ́ǹtì sọnù mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má jẹ́ kí n blọ́ọ̀kù yín tí mo bá ti wojú fóònù tí mo bá ti rí kọ́mẹ́ǹtì sọnù níbẹ̀ kò sí kìlọ̀ míì mọ́ pé kí n blọ́ọ̀kù ẹ lọ òdodo ni àwa fẹ́ sọ òdodo nìwọ fẹ́ gbọ́ kò sígbà láàyè fún dídí wa lọ́wọ́ pẹ̀lú àwọn kọ́mẹ́ǹtì sọnù eléyìí tí ó gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ṣe. ṣé ẹ rí ọ̀rọ̀ yìí tí mo pè ní mo fẹ́ yọ ọ̀ràn ajúwe kúrò lọ́rùn mi ni kì í ṣe pé mo yọ sheikh imoran ẹlẹ́hà kúrò nínú alùsùnà ọ̀rọ̀ náà ó báyìí pé ní òdodo ni pé ìfẹ́ àti àjọṣepọ̀ tó rẹwà ó wà láàrin èmi Abu Rohima Mikael Ẹ̀kọ́yẹni àti ṣéèkù ìmọ̀rán Abdulmajid eleha àmọ́ mo gbọdọ yọ ọràn ajúwe kúrò lọ́rùn mi ní ọ̀dọ̀ wọn ní àwọn tí mo sọ ohun tí ó ṣẹlẹ̀ fún ní ọjọ́ tí mo wá ṣe wáàsí kan lórí aburú àti àkóbá ńlá sùfíyà ní ọ̀dọ̀ sheikh imran abdulmajid eleha àti ipò tí sheikh imran ẹlẹ́hàá wà lórí wáàsí náà àti ìṣẹ̀lẹ̀ náà ní ọjọ́ náà. Kókó ohun tí ó ṣẹlẹ̀ nìyí o, ẹ máa bá mi ká lọ. Mo ní ọ̀rẹ́ kan tí wọ́n jẹ́ àáfàá tí wọ́n sì jẹ́ onísùnà wọ́n sì nífẹ̀ẹ́ mi dáadáa èmi àti wọn a ti mọra wa látìgbà tí wọ́n ti wà ní yunifásitì Ìbàdàn tí wọ́n wà ní undergraduate ìgbà yẹn mi ò tí ì wọ yunifásitì a ti mọra dáadáa nígbà náà wọ́n ti mọ àwọn irú wáàsí tí mo máa ń ṣe káàkiri ìlú Ìbàdàn wọ́n sì rí wípé Allah fún mi ní ìkápá wáàsí ṣíṣe lórí ọ̀rọ̀ àwọn oníbídíà ní pàápàá jùlọ àwọn onísúfí. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ bíi 1990 ni so èmi àti ẹni yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń ní ìpàdé bíi ká pàdé ara wa níta bíi ká pàdé ara wa nínú mọ́sálásí pàápàá jùlọ àdúgbò tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, mo máa ń lọ ṣe pálí kan ní oṣooṣù níbẹ̀. Ìyẹn tún jẹ́ kí wọ́n mọ irú dáwà wo ni mo gbé dání. Àwọn sì bìlọ́ǹgì sí jàmáà TMC nígbà náà lọ́hùn bóyá àwọn gan ni wọ́n jẹ́ náíbù wàlíyù Ọ̀yọ́ State. Ìgbà yẹn ni àsìkò brọ́dà Abdulhakeem olóògbé kí Allah bá ní fọ̀run kẹ́ brọ́dà náà. so èmi àti brọ́dà yìí àjọ ní ìbáṣepọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn orúkọ orúkọ wọn ni Dr. Yahya Tóyìn Muritadọ àwùnṣó jẹun so ipò tèmi àti àfáà wa yìí wà nìyẹn nínú ìlú Ìbàdàn ok nígbà tó wá di around year two thousand láti bíi nineteen ninety 2000 bíi two thousand ebi ọdún mẹ́wàá nìyẹn látara ìbáṣepọ̀ tó wà láàrin mi àti wọn lásìkò ìgbà yẹn sheikh imran eleha àwọn ṣẹ̀ṣẹ̀ wọlé sí saudi arabia wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ní riyadh wọ́n wá láǹfààní láti wálé ní ọdún náà nínú ramadan wọ́n wá ṣe ètò ìfitọ́rù ìfitọ́rù sọ ìmíìn wọ́n wá ṣe fún àwọn èèyàn lásìkò prógrámù ìfitọ́rù sọ ìmí yìí nínú Ramadan ọdún náà bóyá ya bóyá ya two thousand or ya two thousand and one or two or three mi ò rántí gbèdéke ọdún yẹn gan ṣùgbọ́n ti súnmọ́ bí ogún ọdún sheik imran eleha àwọn gbọ́dọ̀ mọ ọdún yẹn gangan gan torí pé ọdún yẹn ni awalumọ́rọ̀ tí èmi àti wọn á jọ ní ìpàdé so ẹ wá rí ẹni tí mò ń pè ní Dr. Yaya yìí ẹni yẹn ó bá àwọn ní Saudi àbí kí ni mo fẹ́ sọ bóyá ok sheik imran eleha wọ́n bá ẹni yẹn ní Riyadh ní Jamiu Maliku Saud ibẹ̀ ni wọn ti jọ di ọrẹ lórí ẹsẹ nígbà wá di wípé Sheikh Imran Eleha sí Nàìjíríà nínú ọlùdé nínú bóyá nínú Ramadan kan wọ́n wá fẹ́ ṣe ìfitọ́rù sọ ìmí tó nínú ìlànà tí wọn sì máa lò ni pé tó bá ti di bíi asri wọn á pe wọ́n á ṣe mohadora fún àwọn tó fẹ́ẹ́ fọ́ àwọn tó fẹ́ ṣe ètò ìṣínú fún wọ́n máa ṣe mọ̀hádọ́rà wọ́n ti wá kọ àwọn agbọ́nni kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ treat nínú agbọ́nni yẹn ọ̀rọ̀ firak ọ̀rọ̀ àwọn oníjọníjọ ó wà nú ẹ̀ specifically ọ̀rọ̀ àwọn onísúfí òní wọ́n fẹ́ treat wọ́n wá gbé lecture yẹn fún ọ̀rẹ́ wọn yẹn tí í ṣe dr yaya tóyìn nígbà yẹn àwọn náà ti di dókítà nígbà tí wọ́n gbé lẹ́kṣọ̀ yẹn fún dr yaya tóyìn àwọn àwòye pé àwọn èyí sábà dìlì pẹ̀lú ọ̀rọ̀ ń sófin ọ̀rọ̀ tí yìí ó sì sọ ó yẹ kí yìí ó pé ìwọ àmánátùlì ẹlímù àmánátùlì ẹlímù ó yẹ kéèyàn pé wọ̀nyẹn lórí tíyẹn bá fẹ́ sọ. wọ́n wá wòye pé èmi tí mo jẹ́ ọ̀rẹ́ àwọn táwọn sì mọ̀ wípé iṣẹ́ ojúmọ́ tèmi ni kí n sọ̀rọ̀ ń súfí wọ́n wá taari ẹ̀ sí mi pé ọ̀rẹ́ àwọn mà fáwọn ní mọ̀ádọ́rà kan àwọn wá fẹ́ transfer ẹ̀ fún mi ṣé màá lè lọ ṣe wọ́n ṣàlàyé pé eniyan jẹ́ Imran Eleha wọ́n yìí pé ìlú Èkó ni tó bí mo ṣe gbọ́ pé ọrọ Sufi ni inú mi dùn inú mi dùn inú mi dùn gan kíákíá ni mo tẹwọ gbà mi ò ṣẹ̀ṣẹ̀ sọ pé màá lọ máa rù ú àti pé kò tiẹ̀ sí ààyè rírò tàbí alára torí pé ó kù bí ọjọ́ mélòó kan tí wọ́n bẹ̀rẹ̀ náà ni wọ́n fọ̀rọ̀ yẹn tó mi létí. tọ́ wọ́n sọ fún Sheikh Imran Eleha wípé bí ọ̀rọ̀ ṣe rí lọ́dọ̀ tàwọn rè àwọn náà wá fákọ̀ wọ́n fara mọ́ èmi àti Dr. Yahya yìí adìjọ wa lọ sí ìlú Èkó bóyá area Igando or whatever ohun tí mo sálẹ̀ rántí mọ̀ ni wípé ibi tá a lọ wọ́n kọ́ ọ́fíìsì àbí alága mẹ́ta kan wọ́n sì kọ́ mọ́ṣáláṣí alága méjì kan síbẹ̀ mo sì rántí ìyẹn ọ̀tọ̀ orúkọ àdúgbò yẹn gangan ó lè jẹ́ gàndù àbí kó jẹ́ bòmíràn a sá lọ síbẹ̀ tó a débẹ̀ a tètè débẹ̀ nígbà tásìkò lecture tó àwọn tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ wọ́n ti dé àwọn akẹ́kọ̀ọ́ láti Markaz Agége wọ́n pọ̀ níjókòó yẹn tò níjókòó yẹn mo wá sọ ọ̀rọ̀ mo gba aṣọ pò lára Sufi mo sọ̀rọ̀ Mo gba aṣọ kúrò ní ara Súfì, wọ́n wá wà tóńbóló. Mo ṣáà rí wípé àwọn tí à ń bá sọ̀rọ̀ wọ́n ń kùn bákan bákan. Téèyàn bá sì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n bá ń pariwo tàbí tí wọ́n bá ń kùn, ojúṣe olùsọ̀rọ̀ ni pé kí ló fariwo, kí ló fa kíkùn? Ṣé ohun tí mo sọ ò lọ́rùn ni? so àáfàá ìmúrọ̀ ìlẹ́hà lásìkò tèmi ń ṣe lẹ́kítọ̀ lọ́wọ́ àwọn bísì nínú mọ́ṣáláṣí àbí nínú ilé wọ́n yanjú àwọn àlámọ̀rí kan tẹ̀mọ̀ ẹ̀ wọ́n fẹ́ ṣe ìtọ́rù ni wàhálà ìdáná oúnjẹ mọ́ra wọn àtàwọn ọ̀rọ̀ míì wọ́n ṣàbísì ní tiwọn ṣùgbọ́n wọ́n ń gbọ́ ohun tá à ń sọ torí pé spíkà la lò a lo microphone wọ́n ń gbọ́ ọ wọ́n ń gbọ́ ketekete so by the time tí lecture fẹ́ parí lásìkò ìsinú fẹ́ tó tí mo ní kí ló fariwo kí ló fa kíkùn ṣe níbèrè ni ṣé ohun tí mo sọ tẹ́yìn lọ́rùn ni ṣé ẹ fẹ́ bá mi ṣe nìkọ́ṣù lórí ẹ̀ ni èmi sáà ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ni àwọn ènìyàn bá sọ pé ẹnìkan bá dìde nínú wọn ẹni tí ó láyà ló bá ní gbogbo tẹ́ ẹ bá wa sọ látàtàárọ̀ àgbọ̀ o ṣùgbọ́n ibi tẹ́ ẹ jókòó sí tẹ́ ti wá ṣe wá sí ilé ògbólógbòó sufi ni ilé ògbólógbòó sufi ni kódà ìṣọwọ́ṣe sufi wọn sufi tìjàníyà sì ni wọn àti wípé ìṣọwọ́ṣe sufi wọn lágbára débi wípé òun ni wọ́n fi ń pè wọ́n ní ẹlẹ́hà pé kìí sóbìnrin ń pè lẹ́lẹ́hà o láàrin yìí o ọkùnrin ni o dídejúmọ́nú ilé ṣíṣe kálúwà bíi díà súfí ló sì sọ wọ́n di bàbá ẹlẹ́hà o ọ̀rọ̀ yẹn strange sí mi totally ó strange sí mi totally torí pé mi ò wulẹ̀ mọ̀ nǹkan kan nípa sheikh imran ẹlẹ́hà mi ò mọ̀ nǹkan kan nípa bàbá wọn ọ̀rọ̀ yẹn strange sí mi totally mo wà tí mi ò mọ ohun tí mo kọ́kọ́ fẹ́ sọ ibi tẹ́niyẹn ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ kèégbé microphone lẹ̀ tí àfa ìmúràn ẹlẹ́hà tí wọ́n ti yọ dépò kì wọ́n máa gba microphone wọ́n ní gbogbo ohun tí àáfàá àgbà yín sọ òdodo ọ̀rọ̀ ni torí tí wọ́n ń sọ yẹn development ti wáyé o lórí ọ̀rọ̀ bàbá àtàwọn lódodo òun ni tó sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ti kọjá ohun tó sọ. So nígbà tí àwọn dé saudi aláò fi ọ̀nà súnà mọ àwọn náà ibẹ̀ làwọn ti wá rí i pé ìṣìnà òfò àdánù ni sufi kì í sì ṣe ara ẹ̀sìn wa àwọn sì yọwọ́ kò ń bẹ̀ àwọn oníkankan sì pẹ̀lú súfí mọ́ láyé tàwọn eléyìí ló wá bí nígbà táwọn padà wá sí nàìjíríà àwọn wá pe bàbá àwọn jókòó bàbá àwọn ti dàgbàlagbà o àwọn sì bá wọn sọ ọ̀rọ̀ pé à bá mi ẹ̀yin náà lẹni kí n lọ kẹ́kọ̀ọ́ Saudi ẹ̀kọ́ òdodo sì ni wọ́n kọ́ wa lọ́hùn kódà èyí tá tún kọ́ ó tún pọ̀ súfí tẹ̀ ń ṣe yìí mi ò fẹ́ kí ẹ ṣe mọ́ torí wípé kì í ṣara ẹ̀sìn wa àwọn kan ni wọ́n ti bọnú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ àwa ti wá rìnà rí wọn lẹ́nu ìgbà tá a lọ Saudi according to Sheikh Imran Eleha níjókòó yẹn wọ́n ní bàbá àwọn ti wá túbá o wọn èé ṣe ọmọlẹ́yìn tìjàníyà mọ́ o wọn èé ṣe mùrídìí súfì kankan mọ́ o bàbá àwọn ti túbá pátápátá àwọn àdìkárù súnà ni bàbá àwọn ń ṣe èmi ṣàtìfọwọ́ lẹ́rán báyìí mo wá mo wá ń wò wọ́n báyìí torí gbogbo tí wọ́n ń sọ èmi ò mọ̀ kankan nípa rẹ̀ èpò pé màá sọ wípé mo fẹ́ dìfẹ́ǹdì bàbá wọn ni àbí mo fẹ́ against ọ̀rọ̀ tí wọ́n sọ ni èmi gbà pé ọlọ́rọ̀ ló ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣáídù lè kí sọ ó wà lẹ́bi yẹ sù ẹni tó ẹni tí ojú ẹ̀ tọrọ òun ló ń sọ ọ̀rọ̀ yẹn fún wa so wọ́n wá ní gbogbo wá sí táàfà yìí ṣe yìí bàbá àwọn ń gbọ́ nù ilé bàbá àwọn ti dàgbà wọ kí wọ́n máa kírun nínú ilé kì í ṣe ti kálúwà àtijọ́ mọ́ bàbá àwọn ò sínú kálúwà mọ́ wọn ò ṣe kálúwà mọ́ àmọ́ ara ti dára àgbà kódà gbogbo wá sí táàfà ń ṣe inú wọn ń dùn sí i. wọ́n nítorí náà kẹ́nikẹ́ni má fi bàbá àwọn ṣe rẹ́fẹ́rẹ́nsì kẹ́nikẹ́ni má fi bàbá àwọn ṣe rẹ́fẹ́rẹ́nsì kọ̀dítàbà mina sufiya wà kọ̀dítàmásàkà bí sunna ọ bàbá àwọn ti tú bá kò mí sufi o bàbá àwọn sì ti ń ṣe sunna kò sẹ́nìkan níjókòó yẹn tó dìbọ́ǹkì tí sheik sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó jẹ́ káwọn èèyàn calm down ara wọn balẹ̀ nípa pé ohun tí ọ̀tọ̀ ni tí wọ́n lérò ọ̀tọ̀ ni nǹkan tí ó padà ṣẹlẹ̀ so lásìkò ìsinú fi tó òǹkàlùkù sì sínú. Si àwa náà subẹ̀ mọ́júmọ́ a tún bára wa sọ̀rọ̀ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta èmi Sheikh Imran Eleha àti atọ́kùn tó mú mi lọ síbẹ̀ ó sì di láàárọ̀ ọjọ́ kejì àwa mórílé Ìbàdàn ìṣẹ̀lẹ̀ tí mo sọ yìí ó ti ń lọ bí ogún ọdún sẹ́yìn tí ó tí tó ogún ọdún ó ti súnmọ́ ogún ọdún tàbí kó jogún ọdún lọ tíntínní mo sá mọ̀ pé around year two thousand ni ó jẹ́ ṣebí year two thousand and twenty-three la wà yìí so tí Sheikh Imran Eleha bá ní fídíò ṣé wọ́n rìkọ́dù ẹ̀ sá mi ò ṣúọ̀ mi ò ṣúọ̀ ọ̀tẹ́ bá rìkọ́dù jókòó yẹn kí wọ́n ti torí àlọ́hùn kí wọ́n plé ẹ̀ fàyè kí wọ́n plé rẹ̀ fàyè tí wọ́n bá wá ní fídíò ẹ̀ lọ́wọ́ torí nígbà yẹn ayé ò ti dáyé fóònù àbí alára mi ò tiẹ̀ mọ̀ bóyá bóyá tí ń lo fóònù àbá ti ok ń fóònù o kò tí ì di yẹbẹyẹbẹ báyìí kò sì sí ìdí tí ń jẹ́ pé à ń ṣe program lórí social media. tí n tí mo sọ yẹn tí ò bá ṣẹlẹ̀ lọ́dọ̀ Imran Eleha kí mọ̀ yàáfì mi láti sọ pé kò ṣẹlẹ̀ kí wọ́n sọ ọ́ ohun tó ṣẹlẹ̀ tèmi sọ yẹn ohun tí mo sì rántí mọ nínú ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn ohun tó sì jẹ́ kókó nínú ìṣẹ̀lẹ̀ yẹn ni pé mo wá ṣe wá àṣetako sufi àwọn èrò ń kùn wọ́n sì fi ẹ̀hónú wọn hàn lórí bàbá àfa Imran Eleha àfa Imran Eleha sì jáde wọ́n sì wá tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà wípé bàbá àwọn o níjọ́ ò ní wọ́n ń wọ kálúwà ọlọ́jọ́ gbọọrọ o ni wọ́n ń ṣe súfì o àwọn tí bá bàbá àwọn sọ̀rọ̀ bàbá àwọn ti túbà o kálàs. ọ̀rọ̀ tí Sheikh Imran Eleha sọ yìí ní ìjókòó yẹn ó wá bí ìfẹ́ tí mo ní sí wọn nítorí pé tí n bá rí onísúnà kan tó jẹ́ àfáà tó gbà pé súfí kìí ṣara Islam wọ́n tì bọ̀ ni a sì fẹ́ yọ kúrò ń bẹ̀ a onítọ̀hún ó ti ó ti ó ti sọ mí di olólùfẹ́ rẹ̀ nù. àmọ́ tí n bá rí àáfàá kan tó pè láàfáà súnà tí wàá sọ pé ara Islam ní súfì wà bí n bá tiẹ̀ lè yọrú ẹni kú irú ẹni bẹ́ẹ̀ kúrò ní àgọ́ àlùsùn náà ìmọ̀ kòbó ni ìmọ̀ kòbó ìmọ̀ yanu ni màá jẹ́ kó mọ̀ pé kò gbádùn so ọrọ tí Sheikh Imran Eleha sọ lọ́jọ́ yẹn ó mú mi gbà fún wọn pé yes ara àwọn tí ọrọ yìí rè nínú àwọn àfáà èmi sì rèé nínú sísítẹ́ẹ̀mù tèmi ni wípé táwọn tó súnmọ́ mi tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ fún mi tí wọ́n mọ̀ ni wípé mo máa ń sọ pé ẹni àáfàá súnà ẹ máa gbọ́ wàásì wọn ẹ má fi mọ lórí wàásì tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn sítúdẹ̀ǹtì mi tòní wọ́n máa ń gbọ́ àwọn wàásì àwọn àfáà súnà mi, mo sì mọ́ sọ fún wọn pé ẹ má mú rìpọ́ọ̀tù wá bá mi pé ẹ wọ́n sọ nǹkan báyìí tẹ́ bá ti fẹ́ mú rìpọ́ọ̀tù wá ẹ kàn sọ pé kí ni ìdájọ́ nǹkan báyìí èmi náà sọ tí mo bá mọ̀ nípa fún yín kò jù báyẹn lọ. so nínú àáfàá tí mo wá fẹ́ràn láti máa dápọ̀ ẹ̀ fáwọn èèyàn àwọn olùgbọ́ mi ni tàbáwọn akẹ́kọ̀ọ́ mi ni Sheikh Imran Eleha kan bẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn tó bá ga sí wípé wọn ò lọ sọ nǹkan tí mò ń retí bóyá láfi sùn bẹ̀jọ́ náà bóyá láfi sùn bẹ̀jọ́ náà dábàá sì sùn bẹ̀ gan a ṣe nìkọ́ọ̀sù mọ́júmọ́ ni àmọ́rò rí bẹ́ẹ̀ tọ̀ mo wá máa ń ròyìn àfá ìmúra ẹlẹ́yà fún àwọn èèyàn mi mo sì ní àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n ti Ìbàdàn lọ sí Èkó tẹ́ máa ń lọ wọ́n ní àwọn àfá wo ni káwọn máa gbọ́rọ̀ wọn o mo máa ń ka àfá ìmúra ẹlẹ́yà mọ́ àwọn àfá tí mo máa ń kà. àdàkọ àwọn àfáà àmùkùkù ọ àfáà ìmúrọ ìlẹ́hàá àtúnitẹ̀ bá tó wá rí àfáà súnà míì tẹ́mi ò mọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé ó súnà ni ẹ máa ṣàǹfààní ẹ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ òpin sọ́dọ̀ àfáà kan eléyìí ń lọ bẹ́ẹ̀ so sheikh imran leha wọn ò tí ì parí ẹ̀kọ́ wọn ní Saudi nígbà yẹn some years after wọ́n parí ẹ̀kọ́ wọn. ok wọ́n parí ẹ̀kọ́ wọn àwọn náà di ẹni tó stay sí Nàìjíríà wọ́n sì bẹ̀rẹ̀ sí wọ agbádá wáàsí. ìdí tí mo fi pè lágbádá wàásì ni wípé àwọn èèyàn ń sọ fún mi nínú àwọn tí mo ti ròyìn wọn fún wípé Sheikh Imran Eleha wọ́n mọ̀ ń fi agbádá wáàsí kó àwọn oníṣúfí mọ́ra nínú ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n máa ń sọ à mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ à kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bí ìkẹ́fín sí wọn bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. èmi ò sì èmi ò sì tìtorí ìyẹn wàá máa sọ sọ wọn lóhùn kí wọ́n máa wá kí ni wọ́n wí tàbí kí n ní káwọn bọ́ìsì mi kí wọ́n sẹ́ndì ohun tí wọ́n bá sọ sí mi mo kàn mọ́ sọ fún wọn wípé bóyá ẹ̀gbọ́n wọn yé ni àfa ìmúrẹ̀lẹ́ àtẹ̀mí mọ̀ lọ́jọ́ tí mo lọ síbẹ̀ ìyẹn lá mo sábà máa ń fi ọjọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ìdá ọ̀rọ̀ padà fún wọn bọ́dún ṣe ń gorí ọdún àwọn àfáà súnà tún pọ̀ sí i ibẹ̀ ni mo wá tún ti ń gbọ́ tí wọ́n jọ máa tí àwọn àfáà súná yìí tí wọ́n máa pè wọ́n ṣàkíyèsí tí wọ́n jọ máa famọ́ sí àlà pàápàá jùlọ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sufi there was a time tí ọ̀kan nínú àwọn àfáà ní Ìlọrin Amara uh, Sheikh Abdulfatah Sarumi mo gbọ́ sí àwọn nǹkan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ súfì kan náà mo ń wò pé ẹ wá o àwọn àfáà súnà wọn wọn ti ń jáde sí check Imran nígbà tó tún di àsìkò Yakin mo tún rà wọn náà táwọn náà tún ṣe similar thing mo wá mọ́ pé ṣé ìmúrẹ̀lẹ́ àlẹ́ kọ̀ọ̀kan pé mo gbọ́ pé wọ́n lè sọ báyìí lórí ọ̀rọ̀ ń Sufi the first person tó kọ́kọ́ call attention mi sí ọ̀rọ̀ wọn òun ni ọ̀kan nú àwọn distance student mi a máa ń pè nìyẹn ní àáfàá white ó ń gbé ní ọ̀nà ó ń gbé ní ọ̀nà kàn pè mí jọ̀kan ló ní àbú àbú à wà sí wọn níjẹ́ mọ̀ ń sọ nípa ọ̀rọ̀ mọ̀ dáfìtì náà lẹ̀ wọ́n wípé Ibrahim wípé pé alùsùnà mọ ni ẹni ni ni wọn ò sọ ni wọn ò sọ ti ni anu tó ń ra ní mú wá ẹni yóò padà ráyè láti mú wá tí ọjọ́ fi gorí ọgọ́ lórí ni the first person tó kọ́kọ́ attention mi ń ní àáfà white wọ́n máa ń wá síbàdàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tiẹ̀ ni. ní àwọn tí mo ti tọ́lọ̀ ti pé kí n ti yanjú ọ̀rọ̀ súfí nínú ọpọlọ wọn wọ́n wá ní n tí àfáà ìmúrẹ́lẹ́ à ń sọ yìí wọ́n ń dàrú júlẹ̀ o wọ́n ń dàrú júlẹ̀ o nígbà tó wá di pé àwọn àfáà súnà náà tó wá ń dìde sí wọn wọ́n máa ń pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọn ò lè dènà rẹ̀ tí bá pè wọ́n èdè méjì kan bẹ lẹ́nu wọn tí wọ́n sábà máa sọ wọn á ní à ẹni tí ó bani lórin ẹni tí ó bani ní orin jẹ́ kò ní kọ́ bí olórin ṣe kọ́ ọ̀ mí náà ní bẹ́ẹ̀ ni nígbà míì wọ́n á sọ pé wọ́n gé ọ̀rọ̀ àwọn láàrin ni wọ́n á ní ṣe wọ́n gé ọ̀rọ̀ àwọn láàrin ni ó ní táwọn ń bá bọ̀ mi ò lè ka ìgbà tí màá pè wọ́n tájọ sọ̀rọ̀ tó ga sí pé ibi tí ṣéèkù padà rún mi mọ́ nìyẹn well èmi náà sì mọ̀ pé lọ́pọ̀ ọ̀gbà tẹ́ máa fẹ́ báyàn lórin jẹ́ wọn èyí kọ bí olórin ṣe ṣe kí ni bí olórin ṣe kọ. mo ìtumọ̀ wípé àwọn èèyàn á máa gé ọ̀rọ̀ èèyàn tí wọ́n á gé badly tí wọ́n á gé badly àwa náà máa ń gé ọ̀rọ̀ báwo ni gé ní ìgé pé a fẹ́ fi parọ́ mọ́ so ìyẹn máa ń jẹ́ tá má ti rún mi mọ́bẹ̀ yẹn èmi náà máa ń ọmọ juwọ́lẹ̀ nígbà tó yá tí èmi àti àwọn oníkùránì àti báàmí wọn tá a jọ ń fọ̀rọ̀ súfí oníkùránì tó lọ gbé prógráàmù àfáìmúrọ̀ ẹ̀lẹ́hàá láti takò àwọn onísúnà ó rèé o ó ní ọ̀kan nínú wọn rèé o ògbóǹtarìgì kan rèé o ẹ wo bó ṣe ń yin àwọn o ah mo tún pè ah ló gé ni wọ́n ní ó ní ó ní táwọn ń bá yẹn ti ń ó ti ń di gbọmọ gbọmọ gbọmọ lẹ́yìn ọ̀rẹyìn lẹ́yìn ọ̀rẹyìn mo wá padà ṣe alábàápàdé odidi wáàsí wọn kan lórí Súfí tí wọ́n ṣe bíi ẹ́písòdù bíi mẹ́ta àbí mẹ́rin tí àkọlé rẹ̀ jẹ́ ǹjẹ́ Súfí wà nínú Islam mo ní irú odidi ọ̀rọ̀ yìí eléyìí ti ẹ̀dá báyìí kì í ṣe pọ̀rọ̀ kan ni wọ́n ń bá bọ̀ kì í ṣe pọ̀rọ̀ kan ni wọ́n ń bá lọ mọ́ ọ̀rọ̀ súfì gẹ́gẹ́ ni wọ́n fẹ́ sọ bíbà mo bá nóòtì ẹ̀ pé mo máa wá àsìkò láti gbọ́ kò tún pẹ́ sígbà náà ni awuyewuye tún wáyé lórí kọ́nfẹ́ẹ̀sì 2022-23. two twenty three tí wọ́n ṣe èyí tí wọ́n ṣe lọ yìí. mo ṣàtúnrí táwọn afáà súnà tún fọ́n bọ́ọ̀ta tí wọ́n tún pè wọ́n ṣàkíyèsí pé kò yẹ kẹ́ ẹ run program conference báyìí ẹ ti bà nǹkan jẹ́ mọ́ mùsùlùmí lára ṣé Kọ̀mọ́dún Yunus wọ́n wà lẹ́ni tó bọ́ ọ̀ta àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n jáde èmi náà látẹnu láti nǹkan látara nǹkan táwọn ènìyàn ń sọ èmi kàn ṣe wáàsí lórí pé ìbálò wo ló yẹ kó wà láàrin onísúnà àti oníbídíà hmm. mo wá ń wo ṣèkìmọ́ ẹ̀lẹ́à pé àà kìí ṣẹ̀yin nìkan ni ẹjẹ́ jẹ́ àfáà ẹnu òkun yìí mọ́ lọ́dọ̀ àwọn onísúfí láti ọ̀dọ̀ àwa tá a jọ pera wa ní àlùsúnà lẹ́nu ti wá ń kùn yìí ọ̀rọ̀ àfáà yìí ó gba kéèyàn wà very careful gbà náà mo wá ń retí pé wọ́n tiẹ̀ ṣe àtúnṣe dípò kí wọ́n ṣàtúnṣe àyímọ́ tí kì í ọlọ́kọ̀ ò ní wọ́n ń ṣe hmm. àyímọ́ àyímọ́ ni wọ́n ń ṣe màá kàn rí wọn nígbà míì wá bọ́ ta mọ̀ sọ wípé ẹ̀ lajú ni conference mélòó lẹ lọ ìpàdé àwọn àfáà mélòó lẹ ó lẹ ti gbà rí àwọn ti gbà ní conference ọ̀tún àwọn ti wà ní conference òsì lọ́dún kan ní Saudi wọ́n wọ́n wọ́n pe olórí olórí àwọn oníṣẹ́hù òun gangan ló darí ìjókòó kí ni gbogbo ohun tí àfáà yìí ṣe ṣé yẹn ṣé tẹ bá wá lọ tẹ bá fi gbogbo ògbésí ayé lọ sí kọ́nfẹ́rẹ́nsì ṣé ìyẹn wá ti á di sàtífíkẹ́tì àlìjẹ́nà ni àbí kí ni gbogbo eléyìí. àwọn alùsùn náà ń pè ń ṣàkíyèsí kékeré ṣe àtúnṣe osas abigoni jumua àwọn náà dá sọ̀rọ̀ kí wọ́n ṣàtúnṣe yìí osas abifata àwọn náà sọ ọ́ ẹlòmíràn náà tún sọ ọ́ kó tó wá di ìgbà yẹ́límà yìí. àáfàá sáà ń ṣe àyímọ́ ni wọ́n sáà ń ṣàyímọ́ wọ́n sì mọ sọ̀rọ̀ bí ìbò dá sí wípé gbogbo àwọn àáfàá yòókù àárín náà ríta pé pé àrínà ríta àwọn làwọn rí gbogbo tí ń ṣẹlẹ̀ mọ̀rọ́kò eh, káàkiri káàkiri káàkiri káàkiri tọ́ pabambari rẹ̀ wá ni pé hmm. bí dìgbòlugi dìgbòlùjà kan bó ṣe wá sọ pé òun fi wọ́n jẹ oyè mufti alùsùnà ilẹ̀ yorùbá lórí irọ́ ẹni tí ẹnu ń kùn láàrin wa tí dìgbòlugi dìgbòlùjà kan wá bọ́ ọ̀tá tó ní òun ti sọ wọ́n di mufti alùsùnà ilẹ̀ yorùbá. wọn ò sì dá padà ó ń tàn pé béèyàn bá tiẹ̀ béèyàn bá tiẹ̀ fi èèyàn jẹ oyè mufti alùsùnà ilẹ̀ yorùbá kò yẹ kó jẹ́ irú ìwọ dìgbòlugi dìgbòlujà yìí tí wọ́n sì mọ̀ pé dìgbòlugi dìgbòlujà yìí ìṣe ni ń bú àwọn àáfàá súnà ilẹ̀ yorùbá ó ń bù wọ́n jẹ níbùkúbù ẹni tó bá ti he mú yóò bú jẹ ni. How, how? Yok bu jeni how, how? Ó wá fẹ́ jọ ẹni pé fẹ́ bí ẹni pé àbí ṣèkìmọ́ ẹlẹ́hà ló gbéṣẹ́ ìfarakùnrin yi ni torí pé Yorùbá máa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí ò dá ọba kì í dà lọ ṣùgbọ́n a lè di nǹkan kan mú bẹ̀ wípé àjẹké lánàá ọmọ kú lónìí nínú àìgbàgbọ́ Yorùbá tí kádàrá Ọlọ́run wọn a sọ pé ẹ ṣàìmọ̀ pé àjẹ́ àná òun ọmọ òní jẹ nínú àìgbàgbọ́ yorùbá ló wà ṣùgbọ́n ta fẹ́ lò ń bẹ̀ tí ò ní kó bá gbàgbọ́ tiwa lórí kádàrá òun ni wípé nígbà tí àwọn àáfàá yòókù tí gbogbo wọn ń pe àáfàá ìmúrọ̀ ẹlẹ́à sí àkíyèsí tí àáfàá ìmúrọ̀ ẹlẹ́à kọ̀ láti ṣàtúnṣe lórí àwọn nǹkan náà tó rí ẹ̀sìn tó wá gá sí pé lásìkò yẹn arákùnrin dìgbòlugi dìgbòlujà yìí lọ wá ń yàkàyàkà àwọn àáfàá yẹn ní kọ̀ọ̀kan. ó wá ń yàkàyàkà wọn ní kọ̀ọ̀kan ààbò wọn jẹ hàn hàn hàn. afá ìmúrẹ́ ní àṣìmọ̀ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ láàrin àsìkò yẹn náà wá ní dìgbòlúgídìgbòlùjà yìí lọ́wọ́ lòun fi wọ́n jẹ oyè mufti alùsùnà ilẹ̀ yorùbá dípò káwọn ọkọ̀ làwọn náà bá tún fi jẹ sọ́jà alùsùnà abẹ́ẹ̀ rí bóyè ṣe di ohun tó dì láàrin ẹni tí ó jẹ́ lẹ́kọ̀ọ́ àtẹni tí ó jẹ́ aláìnímọ̀. bí ìbò já sí pé nítorí kẹ́ ẹ lè di mufti ó ní gbogbo agbádá wáàsí tẹ̀ ń kó káàkiri dìgbòlugi dìgbòlùjà wọ́n já ewé oyè lé yín lórí pé ẹ̀yin ni mufti ilẹ̀ mufti alùsùnà ilẹ̀ Yorùbá káfàtàn ẹ̀yin náà bá compensate ẹ̀ padà pẹ̀lú sọ́jà alùsùnà kíkímọ̀ wo ló wà ń bẹ̀. As at today, And note ẹ̀ down as at today ní nàìjíríà gbogbo àwọn tí wọ́n láwọn jẹ́ mufti ní ilẹ̀ yorùbá ni o àbí ní stéètì kọ̀ọ̀kan yàtọ̀ sí àfàwọ̀ àgbà dr rafiq al-Ìjẹ̀búwì àfihàn tí wọ́n fi wọ́n jẹ mufti ní Ìjẹ̀bú Igbó ẹni tó ga sí wípé wọ́n gba dọ̀tọ́rà wọn lórí àkìídà ní jamiu islamiyya wọ́n sì wà lára àwọn awalil tí wọ́n jẹ́ kìrìjì jamiu islamiyya lẹ́yìn irú wọn gbogbo àwọn yòókù tí ń fira wọn jẹ mufti àtẹ̀yí tí ọba fi jẹ ní o àtẹ̀lé tí dìgbòlugi dìgbòlugá fi jẹ ní o mufti ẹ jókòó ẹ dìde òní wọn jẹ mufti tí wọn jẹ ọsẹ mufti ẹ ẹ jókòó mufti wọn jẹnu tá a bá jẹ mufti ní ilẹ̀ Yorùbá tá a bá jẹ mufti nílẹ̀ Yorùbá masha allah kì í ṣerú mufti ẹ dìde yìí lọ́rọ̀ kan Dr. Fodil al-imam alimun amilun alimun amilun dr sharafdin gbadebo rọjí ní ògbómọ̀ṣọ́ ìnáhu alimun amilun irú àwọn tó wà ní kátígórì yẹn òun ni àwọn tá à ń nírètí wípé wọn ó jẹ́ mufti yálà fúnlùú wọn ni o tàbí fún àpapọ̀ ilẹ̀ Yorùbá irú wọn wọ́n pọ̀ jù báyẹn lọ o ṣùgbọ́n àwọn tí èmi rí àwọn tí èmi rí lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n tí wọ́n wà nínú sísítẹ̀mù dáwà lọ́sànán lóru tí wọ́n jókòó ti dá wà lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ àti ní gbangba tá a bá rí ẹni tó àbọ̀ ọ̀fà méjèèjì wọn ò lè wọn ò lè pé márùn nílẹ̀ Yorùbá wọn ò lè pé márùn nílẹ̀ Yorùbá àwọn yóò fi agbádá kó Súfí wọn agbádá táwọn ń wọ̀ kìí ṣe agbádá kìí ṣe agbádá àsọnu kìí ṣe agbádá tẹ́ fi ń kó súfí mọ́ra. agbádá sapara ni. dìgbòlugi dìgbòlujà yìí kò sì lè ẹ́fà sọ pé irú wọn ni òun ò fi jẹ́ kò tiẹ̀ gbọ́dọ̀ yanu ẹ̀ sọ bẹ́ẹ̀ ni tẹnu ò bá fẹ́ ya lágbárí torí wípé <clears throat> irú rẹ̀ kò tiẹ̀ kò tiẹ̀ sí níbì kankan tọ́rọ̀ bá kàn rọ pé a fẹ́ jẹ mufti tó gbogbo àwọn mufti tán gbogbo àwọn mufti tán sọ̀rọ̀ àwọn di mufti yàtọ̀ sí irú àwọn dr rafiu yẹn àwọn ni Mr ọ̀yá ẹ dìde ọ̀yá ẹ jókòó àwọn mufti ẹ dìde ẹ jókòó ni wọ́n. tó bá dá sí wípé ìfẹ́ káàdì mufti bá ń bẹ nínú ọkàn àwọn tí mo dákọ ni wọ́n tó sọ̀rọ̀ àwọn di mufti lórí wa àmọ́ torí pé wọ́n ń ṣe dáwà pẹ̀lú ìkíláàsì wọn ò sì wá kí dìgbòlugi dìgbòlujà kan tàbẹ́nì kankan kó sọ di mufti wọn ń ṣiṣẹ́ tí wọ́n lọ ni. bí èyí bá ga sí pé yàn ń wá ipò pẹ̀lú dáwà ó sì á burú débi wípé dìgbòlugi dìgbòlujà ni ọ̀wà sọ̀yàn di mufti ọ̀sán gan. aláwọ̀ mọ̀ ṣàánú wa o èmi ò mọbi tí wèrè ti máa fi ọba jẹ ọba o mi ò mọbi tí wọ́n ti sọ yí pé wèrè ìlú ọlọ́wọ́ adé ẹnìkan ní adé ọba èmi ò gbọ́ rí tó gbogbo ẹ̀yin mufti ọyá ẹ dìde ọyá ẹ jókòó ẹ lọ kágbádá yín lẹ̀ o ẹ má bàa dáwà tẹ̀ ń ṣe jẹ́ ìyẹn ti ń tú àṣírí yín tó ti di wípé dègbòlugi dègbòlujà lókù mọ̀ fi ń jẹ mufti ọ̀gá sí pé ntẹ́ ń wá bí dáwà náà lẹ ti rí láyé òun. so àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ó wá jẹ́ ó hàn sí mi ó jẹ́ ó hàn sí mi kedere beyond reasonable doubt wípé àfi kí n yáa yọ ọ̀ràn ajúgbe kúrò lọ́rùn ara mi ní ọ̀dọ̀ àwọn tí mo ti júwe wọn fún. Èmi ó níye àwọn tí mo sọ fún wípé nínú àwọn tẹ́ẹ̀mọ gbọ́ wà sí wọn ni Sheikh Imran Eleha wà. Nígbà tí mo sì sọ bẹ́ẹ̀, wọn ò bẹ̀ níṣẹ́. Wọn ò bẹ̀ níṣẹ́ ìṣìṣiṣẹ́ owó fún wọn òṣùwọ̀n tí mo sì lò lọ́jọ́ náà lọ́hùn ó ní òṣùwọ̀n ọ̀rọ̀ tí wọ́n sọ lórí Súfí níwájú ilé wọn níta ilé wọn nínú Ramadan ọdún náà tó ti lọ bí twenty years ago. ní ìsìn tí wọ́n ti fi agbádá wáàsí kó àwọn onísúfí mọ́ra débi pé àwọn onísúfí ń lo ọ̀rọ̀ wọn against àwọn àdùsùn náà èmi ò ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹnìkan ilá belhak àfi pẹ̀lú òdodo àfi pẹ̀lú òdodo so níwọ̀n ìgbà tó sì ti já sí wípé mo ti sọ fáwọn kan rí bẹ́ẹ̀ pé nínú àwọn tẹ́ẹ̀mọ́ gbọ́ wà sí wọn ni wọ́n wà táwọn ẹni yẹn sì trust mi n gbọ́dọ̀ wá di ẹni tí yóò wá jẹ́ sábàbí fún wọn nígbà tó bá di wípé tú ọ̀rọ̀ sufi tó ti yé wọn àfa ìmúrẹ̀lẹ́ àtúwá dàrú mọ́ wọn lọ́wọ́. tí mo sì mọ̀ pé wọ́n ti dàrú wọ́n ń dàrú mọ́ wọn lọ́wọ́ kí n wá dákẹ́ kẹ wá torí wípé kẹ torí wípé ẹ ṣe bí àlùsùnà náà ni wọn ẹ mí ò ní mi wọn ṣe àlùsùnà èmi ò sì sí ní pòṣíṣàn kí n yọ̀yàn pọ̀ nínú àlùsùnà bọ̀tí wọ́n tó bá yọra rẹ èé ń bọ̀ kéde rẹ̀ tó ti gbọ́ ìwọ tó bá yọra rẹ èmi ò bọ̀ ṣe kí ni èmi ò bọ̀ kéde pé o ti yọra rẹ àwọn èpèyàn kèfèrí pé lágbájá ti di kèfèrí o àfìgbà tó ń fúnra rẹ̀ bá sọ pé òun ti di kèfèrí ìwà bá kéde pé lágbájá ti kú òun ìsìláàmù o so kì í ṣèmi ni màá yọ ẹnikẹ́ni kì í sì ṣèmi ni màá fẹ́ ẹnikẹ́ni wọ inú alùsùn náà iṣẹ́ ọwọ́ rẹ ọ̀rọ̀ ẹnu rẹ àkìdá ọkàn rẹ òun ni èmi ò fi mọ̀ bóyá ara wa ní ọ́ ó rí i pé àfọ oníkùrà ni tó bá ti rí ara wọn tí ń ṣe àwọn wèrè wọn yóò sọ pé ara wọn ni ara wọn ni bó ṣe wà yìí ara wọn ni so tẹ́mi bá ti wá rí mùsùlùmí tó ṣe nọ́mà tákìdá rẹ̀ ìbádá rẹ̀ tó wà aláwáfíkìlì kìtàbí wà sunna bí fáhámi sálàfì sọ́ọ̀lì ibikíbi tó bá rí ó wà màá júwe àwọn èèyàn pé tó bá bí mi léèrè pé sáwọn lè máa gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àfa àbáyì ń sọ pé èlé gbọ́ tọ́ kí wọ́n bí wọn náà léèrè pé ṣé wọ́n lè gbọ́ sáwọn lè gbọ́ wà sí àbúrò yìí mọ́ tẹ́bó ní tí wọn náà sọ fún wọn ṣé mo bọ́ ọjà sí nígbà ọ̀gá sí pé àwòrán tó rí pẹ̀lú mi nu ohun tó o bá sì sọ ó ti wà ńlẹ̀ lọ́dọ̀ ọlọ́run so ohun tèmi náà bá sọ nípa Sheikh Imran Eleha ó wà ńlẹ̀ fún mi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn tọ́rọ̀ súnfí ti yé sí wípé àdánwò ní súnfí mùsíbà ní súnfí mùsíbà ní súnfí fìtínà ní súnfí wàhálà tá a bára wa lónìí nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn iṣẹ́ ọwọ́ súnfí ni ṣé irú kọ̀ndíṣàn tá a wà yẹn ní ká tó wá máa gbọ́ pé ẹnìkan tó ń pèrè láàfáà súnà kó tó wá máa dọwọ́rú kó tó máa dọwọ́rú ah no rárá o. so ìdí tí ìdí àkọ́kọ́ nìyẹn o tí mo fi gbọ́dọ̀ yọ ọ̀ràn kúrò lọ́rùn mi so ẹ mọ̀ pé tí ẹ máa pààkì mọ́tò síbì kan tí fàràǹdà àbì kan tí ẹni tó ní ibẹ̀ bá ti kọ pé car parked here at owner risk at owner's risk tó bá ti kọ ọ́ bẹ́ẹ̀ pé ìwọ tó bá páàkì ọkọ̀ ẹ sí bíbá yìí o ìwọ tó bá wọ ọkọ̀ ẹ gúnlẹ̀ sí bíbá yìí o ewu tó bá ṣẹlẹ̀ sí ọrùn ẹ ló wà o sọ mọ̀ pé nǹkan kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sọ́kọ̀ yẹn tán kọ́ wa lọ mọ́lọ́pàá wàá bá ẹni tó ní àyè yẹn ó ti sọ fún ọ ó sì ti rí i ó ti kọ́ ẹ̀ẹ́ so wàmẹ́ àlẹ́yìnà ìlàlìbàlà àgùlìmùbìn tiwa ní ká sọ tiwa so èmi ti sọ tèmi nìyẹn wípé kó tó mọ̀ tún gbọ́ báyìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lèmi ń rẹkọmẹ́ndì Sheikh Imran Eleha fún àwọn ẹni tèmi àwọn akẹ́kọ̀ọ́ mi àwọn olùgbọ́ mi as at now mi ò túmọ̀ bóyá ó lè ṣéǹgì lọ́la o tí ó bá ṣéǹgì lọ́la yóò ní ọ̀dọ̀ wọn náà ni ó ti wá o ohun tí mò ń sọ yìí náà ọ̀dọ̀ wọn náà àwọn náà ń sábà rẹ o wọn ò jẹ mí lówó wọn ò jẹ mí láṣọ wọn ò tẹ̀ mí o àjẹra wa ní nǹkan kankan ju wípé àlámọ̀rí ẹ̀sìn ló pa wá lọ. ok now lónìí o kékulé gbọ́ kó sọ fún toko o wípé èmi àbúrò yìí mọ́ èmi ò yọ sheikh imran lẹ́àkó nínú alùsùn náà ṣùgbọ́n dandan ni fún mi kí n yọ ọ̀ràn ajúwe ìyẹn ni pé liability wà lọ́rùn mi nípa pé lórí social media yìí kan náà mo ti sọ ri bẹ̀ wípé nínú àwọn àáfàá ẹ̀sìn tẹ̀lé máa gbọ́rọ̀ wọn tẹ́ gbàgbọ́ yé súnà tẹ́ sì mọ̀ pé súfí orí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú wọn ni Sheikh Imran ẹni tí mo ti wá ròyìn bẹ́ẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí twenty years ago tó wá dá sí pé àwọn ni wọ́n á sún lọ wájú wọ́n á sún lọ ẹ̀yìn wọ́n á sún sọ́tún wọ́n á sún sósì lórí ọ̀rọ̀ sufi tó bá ti di pé wọ́n ń sún ká wọ́n ń sún ká lórí ọ̀rọ̀ sufi èmi ò lè sọ pé kẹ́nìkan kó wá mọ̀ sọ pé èmi ni mo sọ pé kò mọ gbọ́ wà sí wọn tó o bá ń gbọ́ wà sí wọn yàn yàn hóòn mọ́ wàá bá mi mọ́ wípé wọ́n tún sọ báyìí wọ́n tún ṣe báyìí mọ́ wàá bá mi mọ́ wàá bá mi kẹ ẹ wá tún gbọ́ nǹkan ṣèkè mẹ́rin lẹ́yà tó sọ ni wọ́n mọ̀ tún sọ pé ẹni ọlọ́run mọ̀ ni Ibrahim Niyasi wọ́n mọ̀ ṣe Ibrahim ọlọ́run fún un mọ́ wàá bá mi. pé mo ti èmi ti tọ́ ẹ pé mi ni o recommendation wọn lẹ́nu mi mo ti wọ́gi lé that recommendation mo ti cancel ẹ̀ mo ti cancel ẹ̀ the next step nísìn o ni pé mo wá fẹ́ fún wa ní concrete evidence ẹ rí i pé recently èmi àti yálímà yìí díẹ̀ ló kù kárọlura wa lórí àáfàá yìí náà ni o lórí àáfàá ìmúràn ẹlẹ́hàá náà ni o. díẹ̀ báyìí ló kù kárọlura wa tí àáfàá yẹlímà yìí ń sọ ránṣẹ́ sí mi wípé àbúrò ìmọ̀ ò mọ̀ ní ìtàbúrò ìmọ̀ ò mọ̀ ń pa rẹ̀ ni wọ́n ń sọ. So pé wọn ò mọ̀ nípa Sheikh Imran Eleha pé kò yẹ kí n gbà wọ́n lẹ̀ lọ́wọ́ òun kò yẹ kí n dá sí tẹ́lẹ̀ ẹ̀gbọ́ ni ẹ̀lẹ́ ẹ̀gbọ́ pé Yẹ́límà yìí sọ bẹ́ẹ̀ ṣé àfáà Imran Eleha wá gbowó fún mi ni mo fi wá dìfẹ́ǹdì wọn ni ṣé ń gbowó fún mi ni ṣé bí n tí mo mọ̀mọ̀ wọ́n síwájú. Si lèmi fi ń respond ni mo fi ń respond but now now I've changed my position on him he is imam alusunna lọ́dọ̀ mi sheikh imran lẹ́yà ọ wà láàrin àwọn àfàsùnà ṣùgbọ́n kàn mi ò balẹ̀ kí n sọ pé kẹ́nìkan máa gbọ́ wáàsí wọn torí pé wáàsí wọn ti di àdàlú à ń pọ́n ikú lé là ń sọ pé ọ̀fọ̀ ṣẹ̀ sàn láàárín lórí òdodo irọ́ ni máa ń mú yàn pẹ̀kọ̀rọ̀ irọ́ ni máa ń mú yàn pẹ̀kọ̀rọ̀. mo ti wà lórí ọ̀rọ̀ súfí nílùú yìí àwọn gan ò tí ì bẹ̀rẹ̀ wáàsí nàìjíríà àwọn gan ò tí ì bẹ̀rẹ̀ wáàsí ní nàìjíríà. nígbà táwọn sì dé tọ́lọ́ pé ká ní nìkọ́ tẹ́ ń wálé tí mo rí pé ohun tó yẹ kí a bá lára àfáà súnà la bá lára wọn. I have to love him. I have to like him. I have to promote him. kò jù báyẹn lọ àmúgbà tí mo tó á rí i pé bàbá yìí ti ń ṣe kí ni wọ́n ti ń wàwàkuwà nínú wáàsí wọn àwọn náà ni wọ́n sọ pé ṣùfè sara ìsìláàmù o àwọn náà wọ́n sọ pé ẹ wọ ẹ lọ ṣọ́ra yín o ẹ má forí gbá o àwọn bàbá yẹn ẹni ọlọ́run ni wọ́n o àlùwalà àwọn ìjà o zikiri ni ẹ máa ṣe o tìláwà ni ẹ máa ṣe o wọn ò lè má gbààwẹ̀ o àwọn kan náà ni wọn ò tó sọ bẹ́ẹ̀ táwọn èèyàn tó mọ̀ rò pé àbẹ́ni ah. rí wá ń bẹ́nu àwọn súfì náà yọ wà di wípé iwájú lọ ń wà mí lọ ẹ̀yìn ni ọlọ́kàn wà mí lọ àwa mọ̀mọ́ báyìí o torí náà mo wá fẹ́ mú concrete evidence wá màá wá bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ lórí ìwàásù wọn nì tí wọ́n fi bí ọ tí wọ́n fi bí ọ̀sẹ̀ mẹ́ta ṣe tí wọ́n pe àkọlé ẹ̀ ní ǹjẹ́ Súfì nínú Islam wọ́n wá kì í káàbọ̀ báyìí sí ìpele kejì nínú ọ̀rọ̀ mi. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí Sheikh Emir Eleha sọ nínú wáàsí wọn náà tó dúró sórí Súfí. Yá gbọ́ báyìí. Sheikh Emir Eleha ẹ̀yìn yọ ṣéèkù kò nu ọkọ̀ yín o ẹ̀yìn yọ ṣéèkù kò nu ọkọ̀ yín ṣéèkù ní ṣéèkù ẹ̀yin tẹ́ ẹ ti lọ kọ́nfẹ̀sì gbogbo àgbáyé kọ́nfẹ̀sì kọ̀rọ̀ àti kọ́nfẹ̀sì gbangba gbogbo ẹ̀ lẹ́ ti lọ ẹ ti bá wọn ṣubú jókòó pọ̀ ẹ ti bá wọn ṣí àjókòó pọ̀ kò fẹ́ẹ̀ sí fíríkọ̀ tẹ́ ẹ̀ bá jókòó pọ̀ rì àmọ́ ẹ lè wà wá lọ síwájú kẹ́ ẹ tún wà wá lọ sẹ́yìn iwájú iwájú làwa fẹ́ máa lọ. Sufi yóò wọlẹ̀ ń lu yìí níṣẹ́ Sufi yóò wọlẹ̀ kẹ́ ń lu yìí. Báyá wọ́n fẹ́ wá máa ṣe àlàyé lórí prógámù wọn báyìí. Masala tí a yẹjú lọ́wọ́ òun ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó sínú táǹpẹ̀ ní Sofiya wọ́n kó sínú Sufi tí àwọn èèyàn wá gbà pé ìfarakín Sufi wọn ọyọ wọn onu sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam tí a sì fi rin lẹ pé àwọn bàbá wọ̀nyí tí wọ́n ti lọ tó ṣáájú ń sọ àwọn tọ́wà lóde òní tí ń ṣe jẹ́gànjẹ̀gàn àwọn tó ti lọ tó ṣáájú wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ wọn ló ní bídíà tajawuz ìkọjá àlàní ìkọjá àlàní àwa ń ṣàlàyé pé ibi tí wọ́n korí bọ̀ tí majority wọn korí bọ̀ òun ní ọ̀rọ̀ kásì tìjàníyà àbí kásì kàdìríyà tí mo dẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn pé àkílẹ̀ bí wọ́n kí lè bí wọn masala tí a ń yẹjú lọ́wọ́ òun ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó sínú táǹpẹ́ ní sofiya wọ́n kó sínú sufi tí àwọn èèyàn wá gbà pé ìfarakín sufi wọn ọyọ wọn kò nu sunna nabi wa Muhammad sallallahu alayhi tí a sì fi rinlẹ̀ pé àwọn bàbá wọ̀nyí tí wọ́n ti lọ́tọ́ ṣáájú èso àwọn tọ́wà lóde òní ti ń ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ àwọn tó ti lọ́tọ́ ṣáájú wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ àwọn lóníbídíà tajawuz ìkọjá àlà ni ìkọjá àlà ni àwa ń ṣàlàyé pé ibi tí wọ́n korí bọ̀ tí majority wọ́n korí bọ̀ òun ni ọ̀rọ̀ kásì tìjàníyà àbí kásì kàdìríyà tí mo dẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn pé kílẹ̀ bí wọ́n kílẹ̀ bí wọ́n masala tí a yẹjú lọ́wọ́ òun ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó sínú táǹpẹ́ ní sofiya wọ́n kó sínú sufi tí àwọn èèyàn wá gbà pé ìfarakín súfi wọn ọyọ wọn kò nu súnà Nábì wa Muhammad sallallahu alayhi tí a sì fi rinlẹ̀ pé àwọn bàbá wọ̀nyí tí wọ́n ti lọ tó ṣáájú ìsọ àwọn tó wà lórí òní tí ń ṣe jẹ́gàjẹ́gà àwọn tó ti lọ tó ṣáájú wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ wọn ló ní bídíà tajawuz ìkọjá àlàní ìkọjá àlàní àwa ń ṣàlàyé pé ibi tí wọ́n korí bọ̀ tí majority wọn korí bọ̀ òun ni ọ̀rọ̀ kásì àbí kásì kàdìríyà tí mo dẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn pé à ah, kílẹ̀ bí wọ́n kílẹ̀ bí wọ́n masala tí a yẹjú lọ́wọ́ òun ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó sínú táǹpẹ́ ní sofiya wọ́n kó sínú sufi tí àwọn èèyàn wá gbà pé ìfarakín sufi wọn ọyọ wọn kò nu sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí a sì fi rinlẹ̀ pé àwọn bàbá wọ̀nyí tí wọ́n ti lọ́tọ̀ ṣáájú èso àwọn tó wà lórí òní tí ń ṣe jẹ́gànjẹ̀gàn àwọn tó ti lọ tó ṣáájú wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ àwọn ló bídíà tajawuz ìkọjá àlà ni ìkọjá àlà ni àwa ń ṣàlàyé pé ibi tí wọ́n korí bọ̀ tí majority wọn korí bọ̀ òun ní ọ̀rọ̀ kásì tìjàníyà àbí kásì kàdìríyà tí mo dẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn pé kílẹ̀ bí wọ́n kílẹ̀ bí wọ́n masala tí a yẹjú lọ́wọ́ òun ni pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó sínú táǹpẹ̀ ní sofiya wọ́n kó sínú sufi tí àwọn èèyàn wá gbà pé ìfarakín sufi wọn ọyọ wọn kò nu sunna nabi wa muhammad sallallahu alayhi tí a sì fi rinlẹ̀ pé àwọn bàbá wọ̀nyí tí wọ́n ti lọ tó ṣáájú ìsọ àwọn tó wà lórí òní tí ń ṣe jẹ́gànjẹ̀gàn àwọn tó ti lọ tó ṣáájú wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ìmọ̀ àwọn ló ní bídíà tajawuz ìkọjá àlàní ìkọjá àlàní àwa ń ṣàlàyé pé ibi tí wọ́n korí tí majority wọn korí bọ̀ òun ní ọ̀rọ̀ kásì tìjàníyà àbí kásì kàdìríyà tí mo dẹ̀ sọ pé ń jọ́nà lọ́hùn pé kílẹ̀ bí wọ́n kílẹ̀ bí wọ́n. a ti gbọ́ nǹkan tí Sheikh Imran Abdulmajid Eleha afidhahullah a ti gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n wá ní kí ni ẹ̀bi àwọn bàbá yẹn kí ni ẹ̀bi wọn màláwù muhahulai àbá ilhabs kí ni ẹ̀bi àwọn bàbá àwọn bàbá àná wọ̀nyẹn tí wọ́n jó ní súfì tìjàníyà kọ̀dìríyà èsì nìyí o ẹ lẹ béèrè kílẹ̀ bí wọn o ẹ wá gbọ́ èsì aláwùmù lè bá àdíhìm wà ádámù láwùmù lè bá àdíhìm apá kan àwọn bàbá yẹn wọ́n lẹ́bi apá kan òun ò sì lẹ́bi apá kan àwọn bàbá yẹn àwọn bàbá àtàná tí wọ́n ṣe súfí tí wọ́n ṣe súfí tìjàníyà àti kọ̀dìríyà apá kan wọ́n lẹ́bi apá kan wọn ò sì lẹ́bi. wàdẹ́lìlù dáàlíkà qawluhu ta'ala ẹ̀rí mi lórí pé apá kan apá kan wọn ó lẹ́bi apá kan wọn kò sì lẹ́bi ẹ̀rí mi lórí ẹ̀ òun nìyí nínú alukur'an Allah subhanahu wa ta'ala sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula. èyí ni súnà ọlọ́run súnà Allah subhanahu wa ta'ala nípa lórí àwọn ẹ̀dá rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala nínú súnà rẹ̀ ni pé ìjọ tí ò bá rán òjíṣẹ́ sí ìjọ tí ò rán òjíṣẹ́ sí ní àsìkò kan. Kò ní jẹ wọ́n ń yà. Àfi ìgbà tó bá tó yanjú ọ̀rọ̀ wọn lọ́jọ́ àlìkìyàmọ̀. Kò ní jẹ wọ́n yà títí yóò fi gbé òjíṣẹ́ dìde sí wọn tí Allah bá wá gbé òjíṣẹ́ dìde sí wọn tán tí wọ́n bá wá kọ̀ wọ́n wàá ṣẹ̀wàá díù fún ìyà so áyà yìí ni àwọn àáfàá súnà máa ń lò nípa alùlìfitira wípé àwọn kan ń bẹ tí ààrá kọọ́lẹ̀ pé wọ́n rán òjíṣẹ́ sí wọn alùlẹ̀ fìtìrà pé wọ́n rán òjíṣẹ́ sí wọn wọ́n sì sẹ̀mí wọ́n sì kú wọn ò sì gbọ́ information nípa ànábì kankan ṣe rí ìdájọ́ àwọn èèyàn wallahu a'lamu láàpè àmọ́ ohun tí máa ń bíyà lórí ìgbẹ́rùgbọ́nrí ni pé kí òjíṣẹ́ wá jíṣẹ́ kẹ́ ẹ wá lo gírímọ́kàì kẹ́ ẹ lo ìfẹ́ ẹnu nígbà náà ẹ máa díù fún ìyà okay ẹ wá jẹ́ ká wá apply àyà yìí sí kéèsì àwọn bàbá yìí àwọn bàbá àtànà tá a bá apply àyà yìí sí àwọn bàbá àtànà hum ala thalathati asnafin a pè wọ́n sí gúrùpù mẹ́ta a pè wọ́n sí ìran mẹ́ta okay asífòlì awal àwọn ìran àkọ́kọ́ iná bàdọ̀ àhùláyí àbá ilé ams já ahùn ṣùyúhù tọ̀rí ikọ̀ asòfìyà bèlè islam alimakrun ìsòfìyà tẹ́ríran àkọ́kọ́ nínú àwọn bàbá àtànà ká lo èdè Sheikh Imran Eleha àwọn bàbá àtàná tó wọn ò fún wa ní yíà tá a fi mọ̀ pé ìgbà tásìkò àwọn bàbá àtàná hẹ́ndìrì ìgbà tí àsìkò àwọn bàbá tòní bẹ̀rẹ̀ rí ok so ẹ jẹ́ kí a fojú fò yẹn ṣùgbọ́n níbàámu sí àyà tá a mú wáyìí èmi ó mọ̀ sọ fún wa wípé a lè pín àwọn bàbá tàná àti àwọn bàbá tòní ok kákó àwọn bàbá tòní mọ a lè sọ wípé wọ́n kún sísọ̀rí mẹ́ta ìsọ̀rí àkọ́kọ́ إن báàdọ̀ ha ùlá جاءهم شيوخ الطريق ahùn بالإسلام tọ̀rí ikọ̀ asòfìyà bẹ̀lẹ̀ islam alimakurun bisòfìyà. àwọn bàbá tẹ̀ ń wí yìí àwọn ṣéwù tọ̀rí ikọ̀ àwọn ni wọ́n wá àwọn ṣéwù tọ̀rí ikọ̀ súfì àwọn ni wọ́n wá tí wọ́n mú islam wá bá wọn nílẹ̀ yorùbá tẹ bá ka alislamu fi nàìjíríà ti bàbá wa sheikh adam alilori wọ́n ṣe àlàyé yẹn ń bẹ bí àwọn onísúfì yẹn àwọn tó jẹ́ traders ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe rìn wá sí nàìjíríà tí wọ́n dókè ọya tí wọ́n délẹ̀ yorùbá òkè. Okay? àwọn tí wọ́n jẹ́ oníṣúfì yẹn àwọn náà ni wọ́n láwọn mú ìsìláàmù wá báwọn bàbá àmọ́ ìsìláàmù tí wọ́n mú wáyì alimakurunu bisufiya bisufiya wọ́n ti mixi ẹ̀ pọ̀ mọ́ sufi wọ́n ti mixi ìsìláàmù yẹn pọ̀ mọ́ sufi ìsìláàmù orúkọ ẹ̀sìn tí wọ́n náà mú wá ní ìsìláàmù but wọ́n ti dilute Islam yẹn pọ̀ mọ́ Súfí wà kọ́dà ohun bìdà àwa àhùn anna Sofiya okù. Òkútẹ́sìbátí ao ukhrijati minal islam àwọn onísúfí àwọn onísúfí nígbà tí wọ́n mú islam bọ̀ wọ́n tan àwọn bàbá jẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn wípé asòfíà oktesibat minal islam ai ukhrijat minal islam wọ́n tàn wọ́n jẹ pé látara súfí látara ìsìláàmù làwọn ti yọ súfí jáde ni wọ́n fi máa tọ́ka sí pé ẹ àyà wá síbírú nafsaka ẹ àwọn súfí ni ni ọlọ́run ròyìn bẹ́ẹ̀ ẹ wá sẹ́gbí lìlámbíkà àwọn súfí ni wọ́n máa ń ṣe é ó dúkùrù láàkẹ́dírọ́ àwọn súfí ni máa ń ṣe Wọ́n dá ète fáwọn bàbá yẹn. Wọ́n jẹ́ kí wọ́n lọ bìlífù wípé látara ìsìláàmù làwọn ti ṣàṣùfìjọ. Wà á nà á lè áhàlìlì ìsìláàmù àlàlẹ̀ ọ̀mọ̀rù àti wípé wọ́n tún sọ fáwọn bàbá yẹn wípé Súfí o àwa mùsùlùmí la ní generally wa annaha ala wafkil kitabi wa sunna wọ́n tún tàn wọ́n jẹ títí wọ́n sọ pé sufi o sufiya o ó wà níbàámu sí alukurani àti sunna nabi wa annaha litakorub ila Allahi ta'ala bil adhikar wal istighfar was salat ala rasulillah sallallahu alayhi wa sallam wọ́n tún tan àwọn bàbá tànà àti tòní jẹ débi pé wọ́n ń sọ fún wọn wípé sùfíyà o ìsúnmọ́lọ̀ ni o pẹ̀lú ṣíṣe adhikar ṣíṣe istighfar ṣíṣe àsàlátù fún ànábì muhammad sallallahu alayhi wa sallam wàlámù yorùbá yìnú láhùn fìlà àṣì àná lè tọrí ikọ̀ àsòfìyà àkọ́ ìdùnnú sọ bíhà. wọn ò wá ṣe àlàyé fún wọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé àwọn tọ̀ríkọ̀ súnfí wọ̀nyí o wọ́n dá ní àdìọ́kàn tiwọn lọ́tọ̀ o. ọ̀nà tí wọ́n gbà wọlé sí àwọn tí wọ́n gba ìsìláàmù nínú àwọn bàbá àtijọ́ o tẹ́tàn yìí ò tí ì kó ń ta títí di àsìkò àwọn bàbá tòní. fàkàdúhà zọ̀ọ̀ní nàbíyá àlẹ́kọ̀ẹ́ ìyẹn wá jẹ́ kí àwọn èèyàn ó gbọ́wọ́ wírìdì wọ́n bá gbọ́wọ́ wírìdì tìjàníyà yẹbẹyẹbẹ wọ́n gba ọwọ́ wúrìdì kọ̀dìríyà yẹbẹyẹbẹ wọ́n tún gbọ́wọ́ wúrìdì ṣàdìlíyà. wàlàmúyẹ́kùn hìnà hídín man yunkiru ha àlèyé àtàmọ́tù bàdù àtàmọ́tà bàdù àtàmọ́tà bàdù kò wá sí nígbà náà ẹni tó ṣe ìkárù súfì títí àwọn kan nu wọn fi kú títí àwọn kan nínú wọn wọ́n fi ṣe kí ni wọ́n fi kú iná ahùláì ma'azurun lè adàmì múnkiri tọ̀rí kọ́ sòfìyà tẹ́ rí àwọn tí wọ́n kó bá yẹn ìsìláàmù ni wọ́n láwọn gbélé wọn lọ́wọ́ tẹ̀sí mọ̀ wípé àìgbọ́n bí ẹni tí ó tan ni jẹ àìgbọ́n bí ẹni tó ń tan ni ẹ̀yin lẹ́lẹ́ gbé ẹ̀sìn Islam dé ẹlẹ́sìn aláwo ni ẹlẹ́sìn láìláìlà aláwo ni báwọn bàbá yìí ṣe wá ń wọnú Islam lẹ wá ń sọ fún wọn wípé lára Islam náà ní súfí o ẹni wọ́n ṣe wọ́n fà yọ lára ìsìláàmù ní o ẹ ní àwa mùsùlùmí gan la ní súfí o àwọn pípù yìí wọ́n wá tún sọ fún wọn pé súfí wà níbàámu sí àlìkìtábù wà súnà orí kìtábù wà ni wọ́n gbélé e o àti wípé a fi ń wojú rí Ọlọ́run ni o a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run ni o a máa ṣe àdìkárò láàárọ̀ a máa ṣe ìsìtìgífàrò a máa ṣe àsàlátù fànàbí sallallahu alaihi wasallam wọn ò wá jẹ́ kó máa yé wọn wípé Tìjàníyà o Kọ̀dìríyà o Ṣàdìlíyà o ó ní àdìọ́ kankan làwọn èèyàn bá gbọ́wọ́ wíìrìdì lọ pòròpò nílẹ̀ Yorùbá tẹ̀sìmọ̀ níjọ́hun ìletò síletò ni okosoko abàsábà ni. àwọn kan wá kú nígbà tí ẹni tí ó ṣàlàyé anoṣú fífún wọn tí ò tí ì dọ́dọ̀ wọn. ok tí ò tí ì dọ́dọ̀ wọn. irú àwọn wọ̀nyẹn wọ́n ní excuse torí pé kò sẹ́ni tó tako súúfí létí wọn irú àwọn wọ̀nyẹn a máa bá wọn tọrọ àforíjì mùsùlùmí láàsì pè wọ́n torí ẹ̀sìn islam ni àwọn tó wá bá wọn sọ pé àwọn gbé wá ṣùgbọ́n a máa pè wọ́n ní alùsùnà wàlìjàmáà bẹ́ẹ̀ sì ni a ní bá wọn wí a ní bú wọn torí pọ́lọ̀ ti sọ pé wàmọ́ kùnà mu'adhibí hatta nọ́bọ̀ àfàrọ̀sùlà wẹ́ẹ̀ tá a fi bú wọn nígbà tó gá sí pé ọlọ́wọ́ ọba gan nínú sísítẹ́ẹ̀mù rẹ̀ kì í jẹ wá níyà títí tí ègbògìṣẹ́ dìde nígbà tó bá gbé dìde sí àwọn ènìyàn táwọn èèyàn bá wá gbọ́ nígbà náà tí wọ́n bá ṣagídí jálẹ̀ nígbà náà ni wọn ò tó lẹ́tọ̀ọ́ síyà so ẹ lè rí àáfàá súnà kan wọn wá máa pe irú àwọn bàbá yẹn ní oníbídíà màdúrù ni wọn wọn ní ẹskúùsì wọn ọ̀rẹ́ ni táwọn jí òkè ọ̀pọ̀lọpọ̀ wọn sì kú sórí pé wọn jẹ́ mùrídìí tìjà níyà kọdìríyà. Okay? ìran àkọ́kọ́ nù àsìnfù sáàní ìran kejì wà máa ń kọ́ máa lẹ́yìn mí ní hum àlèhújà mí ní áàlìmí nínú àwọn bàbá yẹn ẹni tí olùmẹ̀sìn kan bá ti gbé ẹ̀rí lọ bá ní ni o àbí ní gbangba ọgbọ́n lórí social media ni àbọ̀gbọ́n nínú rédíò àbógbọ́ nínú tẹlifíṣàn wàtáàbà mínà sùfìyà ọgbọ́ ó sì pa sùfìtì fàlà láwùmù àlẹ́ èyí àìdọ̀n irú ẹni báyẹn ànímọ̀ sọ̀rọ̀ ẹ̀ láìda ànímọ̀ fi ẹnu àbùkù kan wọnùsàmíhì musliman a sì gbà pé mùsùlùmí ni wa mithlu haulahi min ahli sunna wal jamaa uh, okay irú àwọn wọ̀nyí wọ́n sì wà nínú àwọn tá a mọ̀ pé ní ahli sunna wal jamaa insha Allah ta'ala torí pé. Oh. wow irú àwọn àáfàá irú àwọn bàbá tí wọ́n bá rí ẹni tó kọ̀ fún wọn definitely àwọn tí ó kọ̀ fún wọn yẹn wọ́n sábà máa ń jẹ́ àáfàá súnà níwọ̀n ìgbà tí wọ́n bá sì ti kọ súnfí fún wọn ohun tó kù wọ́n kù ni wípé àwọn náà ní àwọn ti di àrìsúnà ok so irú àwọn bàbá bẹ́ẹ̀ wà nínú àwọn bàbá àtijọ́ àti àwọn bàbá tòní tá a lè sọ pé báàmí yín pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ tí mo sọ nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wọn ó jẹ́ ọ̀kan nínú wọn wallahu alam èmi gbà pé ń tọ́ èmi gbà pé bọ́rọ̀ wọn ṣe rí gẹ́lẹ́ lè ṣe sọ níta yẹn tòtá mo wá rí bẹ́ẹ̀ a dá sí pé ẹ̀yin náà ni ẹni náà tẹ́ ẹ gbé ẹ̀rí dìde sí ìbáàmì yín tẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé súfì sọnà ẹ sì fi rinlẹ̀ fún wa kí wọ́n túbá onísúnà sì lẹ́yìn so definitely irú àwọn báàmì yín wọn ẹ̀ṣẹ̀ ní èébú wọn ẹ̀ṣẹ̀ ní àbùkù á pè wọ́n ní mùsùlùmí kódà á tún pọ́n wọn lé àánú wọn wà nínú àálùsùn náà wà jàmáà torí pé ẹ̀yin tẹ́ ẹ gba súfì kúrò lọ́wọ́ wọn onísúnà nìyí so tó ní súnà bá gba súfì kúrò lọ́wọ́ onísúfì tó ní súfì bá fi súfì lẹ̀ kí ló ti máa dà ó máa dùn ní súnà ni. ìran kẹta wàá mọ ni ábà mí nìhù tẹ́ríkà tẹ́ríkà tọ̀ríkọ̀ sùfíyà àmọ́ o kì í ṣe gbogbo àwọn bàbá àtàná tó ní wàásí wá dé bá tálùsúnà wá dé bá tó kọ nǹkan yẹn fún wọn kì í ṣe gbogbo wọn ni wọ́n ṣe bá ń bẹ́ẹ̀ ẹ̀ ń bá wá kọ̀ láti gbé ojú ọ̀nà súnfí sílẹ̀ ẹ̀yẹn wúrú bàbá wa ní mahad masha allah bàbá wa ní mahad lára àwọn bàbá tàná ni wọ́n wà wọ́n ṣe súfí for more than forty years kí wọ́n tó rí ìkọ́mọ́tù ìkọ́mọ́tù lè hújà ṣe lórí bàbá bàbá sì gbà so tíra àfà tí wọ́n kà tíra àfà súnà ni nípasẹ̀ rẹ̀ bàbá fi tọ̀ríkọ̀ tìjàníyà sílẹ̀. Si kí lẹ fẹ́ kí bàbá ó tún jẹ́ bí ò jẹ́ alùsùnà wal jamaa torí pé tí àáfà alùsùnà ni wọ́n kà ok so àmọ́ igun kẹta ni igun alágídí alágídí tó ga sí wípé wọ́n bá sọ̀rọ̀ kò gbọ́ kò gbà irú ẹni bẹ́ẹ̀ bí irú àwọn bàbá kan lẹ́kọ̀ọ́ ó ti yé yín irú àwọn bàbá kan ní Ìbàdàn ó ti yé yín irú àwọn bàbá kan nílọrin ó ti yé yín irú àwọn tẹ́ ẹ dì mọ́ lóde tó di wàhálà tó da wuyewuye ó ti yé yín irú àwọn yẹn wọ́n kọ̀ láti gbé súfì jùlẹ̀ wọ́n jọra wọn lójú irú ẹni bẹ́ẹ̀ yóò wá di jáhìlú mọ̀rọ́ kàbù yóò wá di aláìnímọ̀ tó gbópọn irú ẹni bẹ́ẹ̀ nusamihi muptedia oníbídíà láàpò òun tiẹ̀ àápò olóńbídíà ni irú àwọn yẹn ẹ̀bi wọn nìyẹn ẹlẹ́bẹ̀rẹ̀ pé kí lẹ̀bi wọn irú àwọn yẹn ti jẹ̀bi láti ilé ayé ni wọ́n ti jẹ̀bi dọ̀run ara àwọn bàbá tàná ni wọ́n wọ́n tún wà nínú ara àwọn bàbá tòní a sì sọ fún wọn pé súfí orí burúkú ló jẹ́ súfí ìṣìnà ni wọ́n wá ká gidi borí wọn ò fi súfí lẹ̀ wọn ò dìjà ìlú mọ̀rọ̀ kàbọ̀ wọ́n sì jẹ́ oníbi díà tó yanjú lẹ́yìn náà la nahtaj ìlà tẹ̀símíyàtì ya ùláyí àbá ilẹ̀ abs bí a lè súnà wal jamaa ẹ wá máa gbọ́ o àbùkátà sí káti ẹ̀wù ilẹ̀ máa pe àwọn bàbá àtàná kan ní àlùsùn kódà bí wọn ṣe súfí. ilá man àrọ́fúnná mi annahu ala aqidati ahli sunna wal jamaa àti ẹ̀ ní ìdí káṣẹ̀ mọ́ sọ pé àwọn bàbá tàná àwọn bàbá tàná kan pé tí ò ṣe súfì gan káṣẹ̀ àwọn dààmú ara wa wípé ẹ̀rọ alùsùn náà wal jamaa ní wọ́n àníìdí ẹ̀ àfẹni bá mọ̀ nínú wọn bidọ́t wípé ó dúó sórí àkídà áàlì súnná wàlìjàmà wàílà tá a bá ti mọ̀ wọ́n mọ̀ pé wọ́n dúó sórí àkídà áàlì súnná wàlìjàmà nàkẹ́fì bísmìl awwal alìjáàmì lè áàlì súnná wàhálì libidìyà mutlakon àgbà tí tó pẹ̀lú orúkọ àkọ́kọ́ orúkọ tó kó gbogbo wa sínú orúkọ tó kó áàlì súnná àti alùlẹ̀bídíà sínú generally òun náà sì ni pé we call them muslims wa nufawidu hakikota amurihim ilallah aláàmìlíguyò a wàá fi ọ̀rọ̀ wọn pàápàá ọ̀rọ̀ wọn a fèsì sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo ìkọ̀kọ̀. ó lè yẹ yín síwájú sí i. ودعاؤهم سابقا بإخماد الشرك والبدعة ورفع السنة ṣe rí àdúrà tí àwọn bàbá yẹn máa ṣe ń dọ̀ òun yẹn wípé kí àlá ò bá nípa náà adẹ́bọrẹ́ kọ́rẹ́ bídíà ṣe ìdánì nílẹ̀ ó gbé súnà ànábì ga láàmìnà ìlímìhìn bí àkídá ti àlùsúnà wal jama'a kì í ṣe pé nípasẹ̀ pé wọ́n nímọ̀ sí àkídà alùsùnà wàlìjàmáà ló bí àdúrà yẹn o rárá o àwọn bàbá yẹn o wọn ò gbọ́ àgbọ́yé àkídà alùsùnà wàlìjàmáà nílẹ̀ yorùbá wọn ò gbọ́yé báàlì àmọ́ wọ́n ń ṣàdúrà yẹn aláhùbíhìm lè sùnà wọ́n ṣe àdúrà yẹn lórí ìfẹ́ wọn tí wọ́n ní ti sùnà ni if kẹ̀síìrù mínúhùn láyé àlàmúnà ṣíríkà wàlìbídíà ṣe bí ọ̀gọ̀rọ̀ nínú àwọn bàbá tí ń ṣàdúrà pé aláwọ̀ bá ní eh, paná adébọ̀rẹ́ rẹ bídíà ṣètánì nílẹ̀ gbé súnà ga ṣe bí most of them ni ò dẹ́bọ mọ̀ most of them ni ò dá bídíà mọ̀ ìdí sì nìyẹn tó fi jẹ́ sí wípé oníranran bídíà oríranran àdúrà bídíà nù nákàlè àti àwọn iṣẹ́ àfaraṣe tó rọ̀pọ̀ mọ́ ẹbọ tó rọ̀pọ̀ mọ́ bídíà ló fi gbajúmọ̀ nílẹ̀ Yorùbá èyí sì jẹ́ okùnfà kan nínú àwọn okùnfà tó fa ìfòòró ọ̀rọ̀ ẹ̀sìn èyí tá a bára wa ń bẹ̀ lónìí tí kì bá já sí pé àwọn bàbá yẹn wọ́n kàn máa ń ṣàdúrà pé Allah ní paná adẹ́bọrẹ́ bá ní rẹ bídí àṣetánì ńlẹ̀ bá ní gbé súnà ànábì ga tí ì já sí pé ìmọ̀ wọn kéré sí súnà gan-an àmọ́ wọ́n súnà gan-an tí wọ́n ní sí súnà ó tóbi ó bùyàrì ju ìmọ̀ tí wọ́n ní sí súnà lọ níbi tí ìmọ̀ bá sì ti kéré tí ìfẹ́ pọ̀ jaburata aburú ni ó pọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó yẹ já sí pé tẹ́ ń bá ròyìn àwọn àfáà kan lẹ̀ Yorùbá tẹ́ ẹ bá tú tí àwọn wò àwọn tí a á mí tí a á mí àlìjẹ̀nù tí a á mí orúkọ àwọn ọ̀rọ̀ wá níyà tó kún fún ẹbọ tó kún fún bídíà ẹ́n òun ni òun lẹ́bàá nínú ẹrù tí àwọn òun lẹ́ máa bá nínú ẹrù tí àwọn èwo nínú wọn ló ní búlù kẹfìrì lọ́wọ́ mélòó nínú wọn ló ní búlù kẹfìrì nínú àwọn bàbá àtànà mélòó nínú wọn ló ní sọ̀hìlì Bukhari mélòó nínú wọn ló ní sọ̀hìlì Muslim mélòó nínú wọn ló dá tí a tàwíìdì àkídá àlùsùnà ló dá ní lọ́wọ́ mélòó ẹ ọ̀wọ́n ọ̀wọ́n gógó àwọn tí a ná kàlé ẹ àwọn àwọn tí a ṣírí ló kún ọwọ́ àwọn bàbá yẹn ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ sí tí ń jẹ́ súnà wípé ìlànà ànábì ni but wọn ò gbọ́ yé dàbí alára àpèjúwe wọn is like àpèjúwe jẹ̀mátù tẹ̀blíìgì tí tẹ̀blíìgì ọmọ sọ fún yín wípé ẹ gbogbo ìgbésí ayé wa ká fi ṣe súnà ànẹ́bì ẹ abá fẹ́ jẹun ká fi ṣe súnà ànẹ́bì tàbá fẹ́ sùn ká fi ṣe súnà ànẹ́bì tàbá fẹ́ tajà kọ́ máa gẹ́ súnà ànẹ́bì láàmú lò tó sì já sí wípé súnà díẹ̀ báyìí ní tẹ̀blíìgì mọ̀ ìyókù tí wọ́n ekún látọ̀dọ̀ àwọn onísúfí tó dá wọn lẹ̀ àwọn ni wọn ni wọ́n ń lò. so nítorí náà àwọn tá a rí dálẹ́bi nínú àwọn bàbá àtànà a rí wọn dálẹ́bi wípé wọ́n gba súfí torí wípé àwọn tó mú Islam wá bá wọn àwọn náà ni wọ́n wọ́n dìlífà súfí pẹ̀lú ẹ̀. E ṣùgbọ́n àwọn tá a rí dá lẹ́bi nínú wọn òun ni ọ̀wọ́ àwọn tó ga sí wípé nǹkaàrú súnfí dé bá wọn ó dé tí ìgbọ́ wọn àmọ́ wọ́n ṣe kí ni wọ́n ṣàgídí ọ̀wọ́ àwọn tá a rí bá wínú wọ́n ṣàgídí ẹ̀yin náà sì mọ̀ pé lóde òní pẹ̀lú gbogbo akitiyan wa lọ́tùn lósì. agídí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe torí ẹ sọ̀rọ̀ kan náà rọ yín tá padà play wípé gbogbo ń tẹ̀ ń sọ nípa súfì wọn ò ní gbọ́ kí wọ́n fi súfì lẹ̀ mélòó nu wọn ló fi lẹ̀ wọ́n ń pọ̀ sí ni ẹ wo gbọ́tẹ̀ ti ṣe prógámù súfì pé ǹjẹ́ súfì wà nínú ìsìláàmù àwọn tí wọ́n pè lẹ́bí yín tán gẹ́ súfí tí wọ́n fi súfí lẹ̀ àwọn ọmọ ìlú nìlọrin tó wà ní súfí tí wọ́n fi súfí lẹ̀ tí wọ́n fi súfí lẹ̀ irú ìṣesí táwọn tòní ṣe àwọn tàná náà ṣe bẹ́ẹ̀ àwọn bàbá tàná tẹ́ ẹ fẹ́ máa tẹ́ ẹ fẹ́ máa fagbádá kó mọ́ra yẹn àwọn náà ṣe bẹ́ẹ̀ àwọn tó ṣe bí dáàdì ń ṣe ṣe wọ́n kéré tó bá gá sí pé n tó ṣẹlẹ̀ lẹ́sọ and I believe pé n tó ṣẹlẹ̀ lẹ́sọ àwọn tó ṣe tí dáàdì ń ṣe yẹn wọ́n kéré agídí ni agídí ni wọ́n máa dá sí tẹ bá sí tẹ bá ti ń yí wọn sébè báyìí wọ́n máa yí sí koro tẹ bá ti ń yí wọn sórí ebè wọ́n sì máa yí sí koro ṣe náà rí ti ń ṣẹlẹ̀ torí náà kílẹ̀ bí wọn ẹ̀bi wọn àwọn tá a rí dálẹ́bi náà ni àwọn nínú àwọn bàbá àtàná àtàwọn bàbá àtòní tí wọ́n tí a ṣe ìkọ́mọ́tùlù kó jà fún wọn àmọ́ tí wọ́n ṣe kí tí wọ́n ṣe agídí subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk a continue ẹ́písòdù kejì inshallah ní ìjókòó wa tí yóò tún wáyé ní àárọ̀ a máa ṣe hálíkọ̀ ìyẹn ìyẹn ti dúró báwọn so ẹ máa gbọ́ ìkéde gbàtàbà tún ṣe next episode lórí eléyìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي